I solemnly swear to uphold the truth, to stand firm for the truth in the face of adversity, the worst of it all, and to protect every member's so help me God. Ah, we strike the iron when it is the hottest. Happiness. I do your dirty jobs for you. and you think you get away with this? Oh, God. Watch me. Remileku, do you accept Inolua Richard as your lawfully wedded wife? Yes, I do. Ṣé rí àwọn ará oríṣiríṣi tá a máa ń dá iléeṣẹ́ wa ń bí? Especially fún ẹ̀yin new couple tẹ́ wá fún wọn ní mọ̀. Lọ́ ṣe máa ń pè wá ní aláràgbà yìí dá. Àdẹ Yorùbá pọ̀ wọ́n ní ẹni tá a bá nífẹ̀ẹ́ sí kì í láàrùn. Do you have any other thing to add to your statement? You're different from other men. ò bá ṣọ́ra ẹni yìí ló máa pa ẹ́. ẹ kìkì làm náà. ṣìgìdì ẹ ti bẹ̀rẹ̀ eré ẹ̀tẹ́ àná mo fẹ́ tẹ̀. kí ló fẹ́ ṣe. ìgbà wo ló ṣì ṣègbéyàwó. nǹkan tó yà mí lẹ́nu gangan nìyẹn o. what an I'm sorry but that is not an excuse. it's wrong. what you change. I'll report you. to who? the police of course. why did you do all this. mo fẹ́ lọ. Hmm, I thought you're different from other men. let me explain. explain. àìmọ̀kànmọ̀kàn ló ń dá ẹ̀dá ayé láàmú. òní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé. nítorí ìyàbámọ́ là ń ṣe ń kìlọ̀ ẹ kíyèsára. ìgbésẹ̀ wa ó ṣe kókó ìgbésẹ̀ kan ti wà láàrin ikú sí iye láti gbèsè kó wà láàrin òṣì sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ní ìgbésẹ̀ kan láàrin àìgbọràn sí àbámọ̀ ayé ẹja ṣọ́ra. kílẹ̀ wí yóò. ìgbésẹ̀ wa ó ṣe kókó ìgbésẹ̀ kan ti wà láàrin ikú sí iye. yẹ́njẹ́yẹ ọ̀dọ́ ìwòyí ẹsẹ̀ jẹ́jẹ́ ohun tá a bá ṣiṣẹ́. Hello. Hello. Yeah, I'm at work. At work? Are you sure? Uh, uh yes, of course. I'm at work. Okay, talk to you later. Alright, yeah. Love you. Bye. Yeah. dùn máa wọlé ó dùn mọ́ ọmọ bá ti lọ́wọ́ la kò sàbí kó sábẹ́là àwọn pàdé mi kan ṣe wáyé june july lọ ọ̀rọ̀ alábí lọ́mọ bá pàṣà lọ ah. owó wà lẹ́kọ̀ọ́ owó wà lẹ́kọ̀ọ́ ọ̀gbọ́n wà lókè ọ̀gbọ́n wà lókè má lọ kọ́ bí àwọ̀ má lọ kọ́ bí àwọ̀ àwọn olè sá fún àwọn olè sá lọ wọ́n àmà kí wọ́n dàpọ̀ ọ̀rọ̀ wà lẹ́kọ̀ọ́ ni wọ́n má fọ̀ má fọ̀ ah bye how far and shit just because of me. Oh, because of me, you're sleeping with a Yahoo boy. Tell me, of what advantage is that to me? Damn Demi long! Nítorí lord. If mi sọ̀rí the money came, kí n only ṣàlàyé ọ̀rọ̀ me. dùn lẹ́nu mi. Ṣé oh. ká gbàgbé ká máa bẹ̀rẹ̀ fẹ́ wa to your lord. Come and buy eré if you are. orí me, ò kílẹ̀ àbí, mo yá dídì ni, mi ò lọ́pọlọ mi ò gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìbáyé mi bá sì wà ní òkùnkùn báyìí àbí. now listen to me as far as i'm concerned i'm done ṣùgbọ́n wá kò ní lé mi ìdẹ̀fẹ́ ilé ẹ mọ́ láyé láyé ah, please leave my house jọ́ torí ọlọ́run jáde jáde. ọkọ mi jù lọ má má pè mí lọkọ má jẹ́ kí n bínú ju báyìí lọ ṣáà rà dìde kó jáde dìde jáde kó lulẹ̀ mi jáde má jẹ́ kí n ṣe ìrọ́ṣẹ́ o má jẹ́ kí n ṣe léṣe gẹ́rọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ dìde dìde jọtori ọlọ o mọ kí mo nífẹ̀ẹ́ jọtori ọlọ má ṣe lè fún mi ọmọ mi má ṣe lè fún mi má ṣe lè fún mi ọdẹ jọtori ọlọ jáde jáde jáde jáde ọlọ mo fi bẹ́ẹ̀. má jẹ́ kí n ṣe ọ léṣe o. ọdẹ jọtori ọlọ. get out. jọtori ọlọ. torí tèmi ò ń ṣe ṣìnà torí tèmi ò ń ṣìgbà ò ń gbó ń tẹ̀lé ọmọ yahoo. Of what advantage is that to me? ah, <laughs> ah. You are such a nice person. Thank you. Handsome, ah. good looking. Ah, ah. Always pam pam pam ah. pam. Ah. O tún wà brilliant pẹ̀lú ẹ̀. Thank you ma. Darling, mm. I love you so much ṣé o fẹ́ gbọ́ ẹni tó bá rí ẹ tó sọ pé òun rọ ọmọkùnrin kò ní rí èèyàn kankan mọ́ láyé. <laughs> it's okay ma. wọ́n ní company wa tún ti win contract yẹn. thank God father lord i thank you adúgbò fọlọ́run thank you so much. ẹ ìwọ ni. Ah, Ọlọ́run ni o. ìwọ ni my dear. Ọlọ́run ni ma. Ah. Mm-hmm. Ah, kí ló máa ń. jọ má bínú my dear jẹ́ kí n sáré ansa kọ dìndìnrín má bínú. hello. ó dẹ̀ sọ̀rọ̀ dẹ̀ ń ṣe bí dìndìnrín kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. ṣé o ṣì èrè ṣá wo jẹ́ kí n sọ kankan fún ẹ tó o bá fẹ́ kí àwọn òbí ẹ kó fojú sunkún ẹ tó o fẹ́ kó gbé ẹ sin nílé ayé ẹ má pe aago mi mọ́ má pè mí mọ́ o kí ló dé ṣé tipátipá tó fi ń fọmọ fún yàn tipátipá tó fi ń fẹ́ yàn ni ìwọ onínà dàtìdàtì nuisance ọmọ tí ò lẹ́bí tí ò níran ọmọ ọmọ tálákà òṣì ṣé irú ìwọ lọmọ tèmi máa wá fẹ́ o wá ní kí ìyàwó ẹ kémi bẹ́ẹ̀ bẹ̀ ìyàwó ẹ ta ló fún ẹ lọ́mọ mo ní ta ló fún ẹ lọ́mọ bọ́n ti rí ìyàwó má pe aago mi mọ́ o ọmọ oníranù ọmọ ìyá oní provision ṣé provision ti yẹ ẹ ń tà ṣọwọ́ sí hundred thousand ni orogún ológun dẹ́bìtì àyà o fẹ́ wá kọ́ ọ́ bógún tèmi bọ́lá tèmi o fẹ́ fagídí fẹ́mọ tèmi lọ́wọ́ ọmọ olòṣì bíi tiẹ̀ tó máa fẹ́ lọ́wọ́ ọmọ tálákà tálákà ní àbí tiẹ̀ ọmọ tèmi ò lè fẹ́ ẹ ṣé o ti gbọ́ ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ́tọ̀ náà níjọ́ kí tó bá tó pe aago mi tó bá tó pe aago mi ó máa ṣòfò dànù ni ẹni tí ò sí lẹ́nu nínú àwọn fámìlì ẹ wọ́n fi àǹkọ̀ bẹ̀ wọ́n fi sílẹ̀ dé nuisance ọmọ olè jàtijàti olójú kòkòrò. má bínú jòrè ó lè imagine ọmọ tí ò níran ọmọ tí ò lẹ́bí tí ò lẹ́ni bíi tí ò ní owó kankan ọmọ olòṣì ọmọ akúṣẹ̀ kó máa ní mìíràn kó n fẹ́ fẹ́ ọmọ tèmi tó bá fọ ọmọ olòṣì sínú ilé ọlá ṣó máa mọ̀ ọ́ lónìí. ẹ má bínú máa ẹ tẹ̀ kẹ́yìn sọ̀rọ̀. mi ò bínú ìbọ̀là bọ̀rọ̀ dé kó tó di pé ẹ̀fọn dúdú bùwà jẹ́lẹ̀ nǹkan. ẹ jẹ́ kí mi lọ́kàn máa padà wá rí máa padà wá rí yín. èwo lójú títì rọ ń sìn ah, ṣọ́rọ̀ tí mo sọ yóò kàn ẹ́ ni. mi ti jù wá. Ah, èwo lójú títì ń sìn ṣé mo mi ò kì í ṣàbúrò ẹ ni. Ah, bẹ́ẹ̀ àbúrò mi. Hmm, bẹ̀rẹ̀ ní ti ju ìyá. ká máa gbọ́n àmàjọ. come on. Oh, come on. Again, ma. Yes. Yes. Come and hug mama. Yes. Mm-hmm. Ojú ò tiẹ̀ wọ́n sùn. Hug mama. Hello. pè nílé girlfriend tiẹ̀. ó ṣàǹtẹnumọ́ yẹn látàrọ̀ àṣemọ̀ bọ́ọ̀lẹ̀ mo kọ ó ń yé mi lẹ́nu ni o ọ̀rọ̀ ẹ má lọ jẹ́ nǹkan tí mò ń rò. ìwọ ṣàbọ̀lẹ̀ náà ẹ máa pọn ọmọ lénìí èní ni kò ní dọ̀la ẹ ọkọ ọmọ mi dà ẹ máa ń lọ tóbi dà báyé báwo ni ọkọ mi ọ̀ndà. Olúmídé. gbogbo questions yẹn pápátá ni mo máa dáhùn ó kọ́ ni má jẹ́ báyìí báyìí ni. kò sí wàhálà pẹ̀lú wọ olùmídé mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí èjìká tí ò jẹ́ káṣọ jábọ́ lọ́rùn iléeṣẹ́ mi àmọ́ mo tún wá fẹ́ mọ̀ ẹ́ lọ́nà mi báyìí o mo fẹ́ mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí àna mi ká tó wá bẹ̀rẹ̀ ohunkóhun mo fẹ́ béèrè pé àwọn òbí ẹ̀ ń kọ́ wo ni wọ́n ń ṣe ọmọ ìlú wo gangan gangan ni wọ́n. má bínú jèrè ó lè imagine ọmọ tí ò níran ọmọ tí ò lẹ́bí tí ò lẹ́ni bí tí ò ní owó kankan ọmọ olòṣì ọmọ akúṣẹ̀ kó máa ní mìíràn kó n fẹ́ fẹ́ ọmọ tèmi tó bá fọ ọmọ olòṣì sínú ilé ọláṣọ́ máa mọ̀ ọ́ lónìí. Um, hmm. àwọn òbí mi ti kú. irú ìwà yẹn kí ló tó ń parọ́ o ṣe máa sọ pé òbí ẹ ti kú when you know your father is still alive. òun fi yẹn lẹ́jà ní ah, ibi ayé bá yí ni sí òun là ń yí sí èmi tí mo parọ́ pé bàbá mi ti kú kò ṣe pé mi dàrú náà òun mo nífẹ̀ẹ́ lọ́ládé gan-an mm-hmm. yes ó dẹ̀ ní àwọn kankan tí mo ti fojú sùn ní company bẹ́ẹ̀ yẹn mi ì lè jẹ́ kí gbogbo wàhálà mi wá já sásán jẹ́ gbàgbé ẹ̀. ìyẹn notwithstanding notwithstanding èmi wà comfortable pẹ̀lú irúurọ́ tó pa yẹn ó ti pọ̀ ju. báyé èmi àti ẹ mọ̀ pé bàbá mi ò tí ì kú bàbá mi wà láyé. Eh, eh, eh. so when the time comes my father will be revealed. Ah, ah. ok o ìwọ dẹ ló mọ gbogbo èyí tó kún gbà yẹn. jẹ́ ká gbàgbé jàre. Ah, but really ká má parọ́ <laughs> o surprise everybody pẹ̀lú relationship wa àti lọ́ládé yẹn. ọlọ́run ni o. Ah, ah. ọlọ́run ni ọlọ́run ṣe ṣe nírọ̀rùn tí ikọ̀ àwọn àjẹmáyégún of yorùbá land ó ṣe rọrùn fèmí náà. ọlọ́run ti rọrùn fèmí náà. èso ránṣẹ́ fújà ọ̀tẹ́ lọ́wọ́ ni. ẹ yà sọ fún mi kí ni kí ni tó láì jù lára mi tán mi. jimoh i fit really explain it you know you're too cute. Ah. <laughs> okay let me say your cuteness. Really? <laughs> yeah. <laughs> Èmi ò part tí like July. lára mm-hmm. You want me to tell you? Mm-hmm. You wanna know it? Yeah. Okay, your lips. <laughs> Let me give it to you, baby. oh, succulent. Yeah. Yeah. i No, no, no, I mean, you're paraphrasing, And that's why I love to kiss you all the time. Oh, mm. say that again. Mm. Uh, <sighs> That's why I love to kiss you all the time. Mm. Yeah, I love you. <laughs> ta ló ń pè láti ẹ̀kan tó fẹ́ píkẹ́. màmá àdáwọn náà jàre. bàbá wọn máa gbé aago Ah, báyọ̀ owó ẹ̀ lókun. torí èmi náà ò fẹ́ kàn fẹ́ dà láàmú ò fẹ́ pè torí ní nǹkan bí oṣù kan àbọ̀ sísìn lọ wálé ló ní nǹkan ọ̀dọ̀rọ̀ jọjọ ọwọ́ òun náà ò tí ì jí òun bẹ lọ́hùn ní kọ́lọ́hùn ọba mi gbé lọ́wọ́ sókè. àmín àbí àwọn náà ní next person ta lè pè bí akẹjẹ bá dádì mi sọ̀rọ̀ kó bá yín pé bòdá túbọ̀ sùn wọ́n lè fowó ránṣẹ́ ká fi treat ẹsẹ̀ yín. Hmm tó gbọ̀sú tó gbọ̀sún ẹ fọ̀rọ̀ túnbọ̀sún lẹ̀ lórí mm. ọ̀rọ̀ túnbọ̀sún èmi alára ló yé ìdí ni pé ńgbà tí túnbọ̀sún tó nílò mi gẹ́gẹ́ bíi bàbá sọ́mọ n ò fún túnbọ̀sún láyọ̀yọ̀. wọ́n kájú ńlẹ̀ fún ni ṣùgbọ́n pé dájú ìgbésẹ̀ tí mo gbé nípa ọ̀rọ̀ tó bọ̀ sóńgbà náà tí mo bá mọ̀ pé ibi tí ó yọrí sí ni bá ti gbé níbọ̀sùn hmm. ọmọ tèmi ọwọ́ á wà lókè òkun ìfowó ránṣẹ́ sí tẹrú tọmọ àmọ́ kò rí ọ̀rọ̀ èmi bàbá rẹ̀ rò ó ń fìwà ẹ̀ṣẹ̀ mi bí mi ni. Hmm. ṣùgbọ́n bàbá ẹni ni bàbá ẹni kò yẹ kó lè ta inú bẹ́ẹ̀ yẹn ah, ó ga ọ ẹ pẹ̀lẹ́ bàbá ẹ ẹ kí ni kí bá yín ṣe báyìí dáadé torí èmi fẹ́ yọjú sílé. má lọ ọmọ kẹwọ náà ọlọ́run á mú yín lára dá màá tún pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ wá wò yín ẹ pẹ̀lẹ́ bàbá. àwọn tó fẹ́ kí n help àwọn ni. Uh, okay jẹ́ kí n sọ̀rọ̀ mi kí wọ́n farabalẹ̀ dìbò rẹ̀. I'm waiting. <laughs> hello Bánkẹ́ báwo. hello hello bọ́dọ̀ Olúmídé ẹnlẹ́ sà a ti ń pè yín láti ẹ̀kan ẹ̀gbẹ́ kọ́ ọ. <laughs> pẹ̀lẹ́ má bínú mo bízì lẹ́ẹ̀kan ni kí ló ṣẹlẹ̀. ọ̀dọ̀ dáàdi mo wà ńgbà tí mò ń pè yín ẹsẹ̀ ló ń dùn wọ́n. <sighs> kí ni nǹkan tó tún ń ṣe wọ́n gangan náà. ẹ ó láwọn fẹsẹ̀ pa lóko ni àmọ́ ó jẹ́ ká gbé wọn lọ sí hospital ńṣe ló ń lo apóró sí ẹsẹ̀ yẹn dẹ̀ ti ń jẹrà ojoojúmọ́ ní fi ló fi ń bàjẹ́ tó ti wù tiẹ̀ tí wàá wọ̀ sí gan báyìí máa yọjú sí ẹ lọ́la ṣó ti gbọ́. má bínú dẹ má bínú love má yọjú sí ẹ má yọjú sí ẹ lọ́la unfairly ọṣẹ all right darling ọṣẹ thank you. lọ yẹn sọ fún mi pa máa travel. àwọn má bínú ti wọ ọlọ́run ṣe bí tọ́lá mo ṣe ra fóònù tàbí pẹ́ka tó kúrò ní páàkì gbọ̀nà nugbó lórí nugbó nugbó káàkiri là ń lọ ẹ ní ká máa tẹ̀lé yàn èèyàn tá ń tẹ̀lé kò dúró látẹ̀kọ́ sìn. Ah! kó má bínú ṣe bówó ni má sanwó ẹ̀ fún ẹ ó ṣáà má jẹ́ ká lose bọ̀bọ̀ yẹn má jẹ́ ká lose báìkì má tẹ̀lé má tẹ̀lé má tẹ̀lé. ọ̀nà tó wà wájú yìí kò ń sọ̀nà mọ́tò ẹ wà tàárọ̀ mo ti ń gbé mo ní fi mọ́tò gbálẹ̀ bọ̀ ẹ fẹ́ bà mọ́tò mi jẹ́ ni. àǹtí ah, ah. àǹtí ẹ ti fún mi lówó náà. gbìdé. ẹ wo bàbá mi láì tí kú mi. sálàáfíà ló dé. Ah, kí ló dé wá jẹ́ kó pọ̀ tó bá ìkẹ́ tó pè mí. Eh. ẹ rọra. wọn tí ọba pọ̀ lẹ́nu kò lè gbọ́n àyà. Ah, báwo ni máa ń jẹ́. ǹfẹ́ ọdẹ ǹfẹ́ dọ̀ọ́lá àmọ́ torí ìwọ náà ní ọ̀sẹ̀ ń gbìyànjú tí gbogbo ọjọ́ ra wọn. Ah, ìdàlámù bíi ti báwo ẹbẹ́ yìí ni bàbá mi kí lẹ́gùn mi ń fa àrọ́ṣe tó máa lóun ò lè jó. ẹ ṣeun. Eh, Bánkẹ́ kí ni nọ́ọ̀sì wá sọ. So? nurse kúkú ti kọ àwọn oògùn kan fún wa ṣùgbọ́n owó tí ò sí lè ojú àìtí rà. oògùn náà dà. ẹ jẹ́ kí n lọ mú wá fún yín. ok ok lọ mú wa lọ mú wa ẹ pẹ̀lẹ́ ṣeun ẹ ra sà. ọmọ òkè o. àmín àmín àmín. èlò lọ́wọ́ pé gbogbo ilé. six thousand ni. six thousand péré. yàtọ̀ hmm. ìlọra àmọ́ ọ̀kẹ́ wọ̀ náà àmì ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ mo dúpẹ́ o yóò wọlé òmú síbi kájọ bù ní. èmi bá wo ẹ̀yin ní kẹjẹun yín. èso ránṣẹ́ fújà òtẹ́lọ́wọ́ òníyàn ejò tí ń ròde ìjà àfìgbà tó gbójú de ìjà ló kọjá káyé mọ́ mọ́ mú wa. ṣé ọmọ rádaràda tí olúmídé wàá fẹ́ pamọ́ síbí ni. ah tanilédì rádaràda tí mo rí níta yẹn. lọ́ládé. ṣé ibi tó wá fẹ́yàwó pamọ́ sí ni àṣírí ẹ ti tú. ṣọtọ̀ báwo ló ṣe débi bàjáde. and who is this pig tó wá jókòó sí ibi. àbúrò yẹn dàrú bàbá mi ló ń pè pig. ṣé wọn ní bàbá ni ẹyẹ lè jẹ bàbá ẹ láíláí kò possible ṣé o ní bàbá ni ṣé bàbá dára da oníranu onídọ̀tí ẹlẹ́dẹ̀ lásán lásán ló pé ní bàbá. bẹ́ẹ̀ ni ẹ̀yin mad. ẹni ìwọ ti fún ní mẹ́sìn kìnìún kó tí wọ́n fi kọ́. Shut up! Oh, you don't talk to my father like that. You will see. Why are you going to my shop for idiot? Mo dún fún àwọn olóòórùn. Ah. ẹranko ni dáàdi ẹ ẹ filẹ̀ ẹranko ni. ẹjọ́ ń bọ̀ àti ẹranko ni. mi mọ̀ pé díọ̀ tẹ́tà lèmi. má bínú má bínú tó yọ lọ. èmi olùmídé gba etí mi ọmọ òṣì aláìníran yẹn abá mi bẹ̀ kò tí mọ̀ kankan. Ah.

hello hello hello hello, ẹ Hello, mommy. mi wàhálà ti ṣẹlẹ̀ o. ìyá mi ti bá wọ kí ló ṣẹlẹ̀ bá mi sọ má sunkún kí ló dé. ó lè mi lè gba etí mi ni. ẹ ó ṣe kí ni ó gba ẹ létí ó wà á lè gbá tiẹ̀ padà bíi ten times ó gba ẹ létí. ó bẹ́ẹ̀ ni mọ́ mi àṣẹ ìdí ọtí ẹ ní bàbá tó bá ń pa fún láti jọjọ ìpòhùn ò ní bàbá ìyẹn ni mo tẹ̀lé lọ fún kí lọ́mọ tó ṣẹlẹ̀ tó fi wá gba etí mi. ẹ ẹ ó ní bàbá ṣé irú ọmọ bẹ́ẹ̀ ni mo ti ń bọ̀ mo ti ń bọ̀ fara ẹ balẹ̀ mo ti ń bọ̀ màá bá yín bẹ̀ ń sìn mo ti ń bọ̀ ẹ má pa o mo ń bọ̀ jẹ́ gbogbo àwọn mi. mọ́mí kí ló ṣe yín. mo mo miss step ni kò sí problem màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí màá bẹ́ẹ̀ màá bẹ́ẹ̀. ẹ má pa o ẹ tẹ bá bọ̀ kẹ́ ẹ bá mi dín pẹ̀lú ìdí ọ̀tẹ̀. ló ń gbóná ẹ orí gan fọ́ mi. wèrè ṣá. èmi èmi yà wèrè. wọ́n ti yà wèrè wọ́n ní ẹ̀fọ́ ṣọ́ọ̀ṣì gba etí mi. ó oh. gbá mi létí. mo gbá màá tuntun gbá màá gbá abúlé mẹ́wàá ìwọ olùkọ́ mo fi bàbá mi ṣeré ni mi ò fi bàbá mi ṣeré ah tí wọn ò bá ní bàbá wọn tí bàbá tí bàbá bàbá ẹ bá kú dànù mi ò fi bàbá mi ṣeré sórí mo ṣe di aṣọ mi. bàbá wo ni bàbá tó ti fẹ́ ní ẹ pàdánù bàbá tó ti kúkú yàjà ní ọ̀rẹ́dì mi ò fẹ́ ṣe sílẹ̀ kí ló fẹ́ ṣe sílẹ̀ ìfisílẹ̀. fẹ́ ṣe sílẹ̀ fẹ́ ṣe sílẹ̀ wàá jẹ ìyá. ìyá máa fọmọ yín náà yín o máa fi ọmọ yín náà yín máa fi ọmọ yín náà yín àtẹ̀yìn àtúmọ̀ máa fi ọmọ yín náà yín kí ló ṣe yín náà. ìbúlẹ̀ ẹ̀pẹ́ tí wá ìbúlẹ̀ ẹ̀pẹ́ tí wá ìbúlẹ̀ ṣe yín. ẹ̀jẹ̀ lé lẹ́mi jọ ẹ̀jẹ̀ lé lẹ́mi kí lẹ́nu. Mm-hmm. kí ah ṣé mọ́mì ló rùn báyìí ah. ṣé òun tó ní kí wá gbọ́ rèé ah fún ọ̀rọ̀ ilé ìtẹ́rìbù hmm. ah yorùbá mà lágbára o yorùbá tó ní mọ̀kànmọ̀kàn lóye kàn oyè tó kára wò ń bọ̀ akárẹ́ ẹ̀dẹ àti wọn parọ́ iye ló rùn bí òbúkọ yìí àti iye náà máa padà rùn ah, ah ẹ̀ à ilé ìpọ̀ náà ó bá má pè mí ìyá àfi bí òbúkọ. Bídé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mú mi òrùn. Ìyá ìwo ni òrùn. Egbò lọ́sán ni. Egbò lọ́sán ni kíni ìyá ìwo ni òrùn. Ṣé ìyá ìrùn báyìí? Mo ò ṣe òrùn òrùn. Mo ò ṣe mẹ́nu kò fi la. Òrùn. Mú mi òrùn. Ilé pọ̀. Ṣé nǹkan tó wá pè mí kí wọ́n bẹ́ẹ̀ gbé kí n máa gbé káàkiri? Ẹlẹ́dàá mi kọ̀. Orí mi kọ̀. Káàkiri mi ò lè bẹ́ẹ̀ mi ò lè sáǹdẹ̀ lè. Mm, mm, mm. ah, olùmídéjọ ṣe báyìí fún wa. Ah, mo sọ́ọ́rì ah, má ṣe báyìí fún wa. mi ò ó lè lọ́ládé mo mo ń lóòótọ́ olùmídé ò parọ́ ìfẹ́ tó ní sí mi gẹ́gẹ́ bí ọmọ sí ìyá àti bí ìyá sọmọ. So tó jẹ́ kí wọ́n gan lè dúró ah. Ah, orí kò gbáyé ti sá lọ fún wa ní ọmọ ọ̀dọ̀ ti sá lọ gate man ti sá lọ ah, driver náà ti lọ nírade nira ìpọ̀ ẹ bá mi gbàdúrà kọ́ máa kí ẹ bá mi gbàdúrà gbàdúrà. mọ́mí ah. ah. ara fẹ́ pé báyọ̀ lọ. ó wà lára àwọn díẹ̀ táwọn èèyàn rí pẹ̀lú lóògbé so will will we need text ló là ní sẹ́yìn sí olóògbé. ṣé Donald jọ ẹni tí ó lè pa ọ̀rọ̀ ojú ẹ̀ ẹni tí ó lè pè dé ẹ. mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ pàtó. ṣùgbọ́n rẹ̀ lásán lè pera yín. ẹ sori kí n má parọ́ èmi àtọmọ yẹn àti àti máa wá dáadáa. ó lódodo lóru máa rape mọ́ ẹ tó ti lù ẹ tó ti lu ayé ẹ bàjẹ́. ṣé bájọ sọ ni o lè gbà ah, ìwọ tó yọ pint di ara ẹ fún ara ẹ ń sọ pé ṣé mo bọ yọ pátá mi. ṣé ọ̀gá sọ fún yín nípa kọ́lápọ̀? ṣebí ó kàn án lọ síbẹ̀ ó dẹ̀ bá sùn ó dẹ̀ kúrò níbẹ̀ ó mọ gravity nǹkan tó ń kóra ẹ̀ sí. ọkàn rẹ̀ ò balẹ̀ kókó amúwá ni wọ́n ọlọ́run ò ní jó gbẹ n ò ní gbẹ. Hmm ọjà pọ̀ ní ṣọ́ọ̀bù yìí. Ah. odidi laptop. ọ̀gá gbogbo tẹ́ ẹ bá lè fi wà ní kẹfì wa. ní kúkúrú mo fẹ́ kẹ́ ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. ìwà àbájọ mi ìjì ìbàjẹ́ ní òun. ó dàbí pé wọ́n gbé ẹ ṣépè. orí burúkú tí bàbá ẹ ṣe tí òbí bá wọn là tí òun tí ò lówó lọ́wọ́ kò dá nǹkan kan tó fi kúrò lórí ilé ayé yìí. ọ̀gbẹ́ni má dà mí o wọn ń dè mí o. táyìn àti ẹkùnrin ò lè rí ipò ẹ̀ náà. àwọn olóòkú làwọn ni. ṣé wò rí pé ọ̀gá làwọn lọ̀gá láìkì ṣé wọ́n mọ̀ pé wọn tó bá dé lẹ́yìn lẹ́yìn ṣó mọ̀ pé òun ló yẹ forí fá gbogbo wàhálà yẹn ọlọ́run ó mú àfa àkèéṣe ojú ọmọ ilé kéwu o. fóònù tí mo tún lọ yẹ̀wò tó wà ní seventy percent tí mo fojú ara mi wò báyìí. ìjàwọ́ ti pa fóònù mi. ẹ bó bá ṣe wù wọ́n ni kán ṣe ṣe lé ayé wọn àmọ́ ìwọ ẹyọ kan tó kù yìí tá a jọ wà pẹ̀lú ra wa kí ló dé tó ń dájú. ìbájọ sọ last time bẹ́ẹ̀ bá tún dì mí ní nǹkan nínú iléeṣẹ́ yìí ẹ ṣe fẹ́ gbọ́ èmi gangan tí mo ti tó ìwọ̀n náà yín lẹ́wọ̀n. nísinsìnyí báwo lọmọ yìí ṣe rí. ẹ wò ìyá kan mi ó tẹ̀ da ẹ wò ọ̀kan náà ni mo rí lórí tọ́tọ́ táwọn èèyàn pín tó wò. ọ̀kan làwọn. àkàrà tàbí yóò lè ju jọ́ọ̀jì táwọn sàn lọ. orí ẹ bàjẹ́ sọ́wọ́ price mo bọ́ sọ. olúwa ní kí n sọ fún yín wípé kí ẹ bọ̀wọ̀ fún ìyá àti bàbá tó bí yín lọ́mọ. ẹ wọn kọsẹ̀ Allahu Akbar kò ní ojú rere ọlọ́run. ènìyàn ṣubú lọ́jà gbogbo ará ọjà mẹ́rin ní ogún olówó ẹ ṣubú ariwo ẹkú ló sọ. ẹ̀sìn tó ṣe grace ló dé kò tí kọ́ṣẹ́ rí bí ẹ̀kọ́ kọ́ṣẹ́ ní. ikú tó fẹ́ pa ni tó sì ní fìlà ọpẹ́ ló yẹ kẹ́yàn dùn èmi fúnra mi ò kúrò lórí àdúrà pé kò dáa fún ọ. ọkọ mi olówó orí mi jọ̀ọ́ má bínú sí mi I'm very sorry for all that happened I was just being childish I'm sorry I'm so sorry you know I love you so much <laughs> I'm sorry sọ̀rọ̀ yẹn. Dad ẹ̀, dad mi náà ni wọ́n. And anything tó bá ṣẹlẹ̀ sí ẹ, èmi ló ṣẹlẹ̀ sí. And ibi tí ọ̀rọ̀ yìí wá dé nísìnyí, mo rò pé ó yẹ ká fún daddy ní better treatment. Or bóyá ká fly wọn abroad. You know? Bó ṣe ń wò mí ni, má bínú. olùmídé àmì lọ́gbọ̀n orúkọ ẹ̀ ìwọ fún ọmọ tèmi létí. kí ló ṣe é. ìjọ máa má bínú. kí n má bínú pé o fọ́ ẹ létí. kí ni kò fọ́ mi létí o kò fọ́ mi létí. kò fọ́ ẹ létí. anyway bóyá ó fọ́ ẹ létí tàbí kò fọ́ ẹ létí kò kàn mí jẹ́ kí n fún ẹ ní last warning kó jẹ́ fourth and the last warning fún ẹ ní ayé ẹ níjọ́kíjọ́ tí n bá tún gbúrò ọwọ́ ẹ lára ọmọ mi bọ́dọ̀bọ́dọ̀ agbẹ́wọ́ àgbàdo lára ẹ ìwé ẹranko játijàti. Ah, mummy. mo tí ò níran. mummy ọ̀rọ̀ tó wà nílẹ̀ yọ̀rọ̀kọ̀ àtìyàwó ni o adé <laughs> ti ń ṣètò ẹ̀. kò ló kankan fún ẹ. ó lọ ọkọ fún mi ẹ̀wọ̀n mọ́mí ẹ má wọrí má wá rí yín lè má explain everything fún yín mẹ́jọ. Mọ́mì máa rí yín ṣe gbọ́. Ẹ ṣe. Ẹ rọra mà. Lọ́ládé kí ló lè tó báyìí torí ọlọ́run. Ìyẹn jáde lọ látàárọ̀ bó ṣe kẹ́kọ̀ọ́ tó kákò tó dájú kò náà rèé oúnjẹ tí mo fi lẹ̀ fún ẹ̀gbọ́n ò jẹ́ mo tún dé bẹ́ẹ̀ bí màmá fi rònú pé rẹ̀ léṣe sí mi lọ́rùn kí ló dé gan má sọ mi dolórí burúkú kí ló dé. mo mi ṣe nǹkan tó lè mi ṣe fún mi yẹn dáa ni nǹkan tó ṣe fún mi ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi o ah ah I wish I could just take him off my mind mo ti love ẹ jù mí ìdẹ́lẹ̀ gbé kúrò lọ́kàn mi ni àbí irúfẹ́ burúkú wo lélẹ̀ ọlọ́run. ìfẹ́ ni wọ́n ń pè é àmọ́ láti gbọ́kàn ẹ̀ kúrò ń bẹ náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé egbò mi ti jiná so it's time for you to move on now. how am i supposed to do that i can't move on ṣé n tó jẹ́ pé tí n bá sùn òun ni mò ń rí tí n bá jí òun ni mò ń rí anywhere tí n bá lọ olúmídé nìkan ni mò ń rí bàbá òṣì bàbá burúkú ẹ̀ yẹn ó ti gba gbogbo ìfẹ́ mi kúrò lọ́kàn ẹ̀ kó tẹ̀ jẹ́ kó rí tèmi rò rárá mọ́. Hmm. Ah. Hmm. Hmm. má rò mọ́ ọkọ mi o gbọ́ àwọn ọmọ sọ gbé e kúrò lọ́kàn ẹ̀ pátápátá kó o gbàgbé ń pa ẹ̀ ọmọ tó dá ọmọ tó rẹwà nìyẹn múra láti move on pẹ̀lú life kò síbi tó bá múra tó bá jáde dé tọkùnrin ò ní pè é bó ṣe wà ẹ́ irú ẹ̀ làwọn ọkùnrin ń wá olówó lọ́wọ́ odùn wò o kò sẹ́ni tó bá rí ẹ tínú ẹ̀ ò ní dùn gbàgbé ń pa olúmídé kò dẹ̀ move on. kò sí fún mi ẹ̀kọ́ rò bẹ́ẹ̀ ni mo mi oh. i love him. i know i know ṣáà fi ọkàn ẹ balẹ̀ gbàgbé ń pa ìfẹ́ wà tán lómi tó o ní tẹ̀sí ṣé o ti gbọ́ torí pé èmi ò rí wàhálà tó pọ̀ tó báyìí rí o o lè ṣe rẹ léṣe sí mi lọ́rùn jọ torí ọlọ́run jọ. ẹ kò jókòó. ah ẹ yà sà. ẹ pè sà. ẹ pẹ̀lẹ́. yes sà. wọ́n lẹ́yìn ni dírẹ́fà tí wọ́n ní kọ. bẹ́ẹ̀ ni sà èmi ni sà. Eh. láti ọ̀dọ̀ ẹnjìníà. ẹ̀yin dírẹ́fà náà iṣẹ́ mú mọ́tò wà dáadáa ṣá. ah mo wà mọ́tò dáadáa sà èmi gángan ti lo mọ́tò rí fún ara mi mo mọ bí wọ́n ṣe ń wa mọ́tò ṣé rí èèyàn méjì ni ọmọ mọ́tò wà sí mẹ́ta ẹni bá fi mọ́tò ránṣẹ́ ẹni ọba yá mọ́tò àtẹ̀tí bá yẹ pé nǹkan ṣẹ̀ṣẹ̀ dánfó ṣùgbọ́n bá fowó ra mọ́tò yọmọ bí wọ́n ṣe ń lo mọ́tò mo ti lo mọ́tò rí tára bèbí gángan bẹ́ẹ̀ ni sà mo tà á jẹ́ nígbà tá a dánwò òde ni sà àdánwò ah. òde ni sà. ọmọ ìlú wo dẹ̀ nìyí kájọlá ní ìlú wa. kájọlá kájọlá ah, ah, ìlú dáadáa dẹ ni. àwọn èèyàn mọ sọ bẹ́ẹ̀ eh, eh, ìlú alálàáfíà. that's good that's good. ẹ eh, ní ìwé ìrìnnà wakọ̀. ah mo ní sà àmọ́ ah, ní mm. sà àmọ́ mọ ọkọ̀ wà dáadáa mm. àgbàlagbà nínú ní sọmọdé mi ń dẹ gbọ́dọ̀ mọ sí láńgbáláńgbá ṣé ẹ rí sà kénú mo fi bẹ̀rẹ̀ sà kénú tí wọn fi ń pẹja mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ mo wà yẹn sáárọ náà pẹ Langbasa mo wà yẹn gbàgbé mo tún kú ń bẹ́ yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní gun ọ̀kadà àtọwọ́ ọ̀kadà mo gbà tí mo gun mọ́ríwá mm. mọ́ríwá mo wá bẹ́ sórí mẹ́kra kékèké òun ah, ah, ah. mẹ́kra mo wá gbà tí mo fi gun dánfó wọ́n fẹ́ mú lọ síbi tí wọ́n ti ń wa train wọn gbà mí ni. ẹ ẹ train bẹ́ẹ̀ ẹ train ò gba kájọlá kọjá. ẹ à wọ́n mú mi lọ bẹ ní wọ́n mú mi lọ oh. bí wọ́n ti ń wà ní. kí lóríta ọ̀sẹ̀ wàá gbà yìí. lẹ́yìn train gùn sa mm. ogun train gùn gan ogun kan de size line ẹ lè má lè má eh, rí ẹgbẹ́ eh, ẹ lẹ́yìn. Eh, àpapá ni mo ti wá sí u-turn gbọ́dọ̀ dání kí wọ́n máa wá ṣíìpù tó ń kó kọ̀ǹtẹ́nà mi lórí omi èmi èso mo mi. ẹ̀yin ìgbà tẹ́tẹ́ ti lè wá kẹ́nu máa hmm. fi ṣíìpù lọ yìí ó di dandan. ẹ ní bínú eighty thousand máa fi bẹ̀rẹ̀ pẹ̀lú yín. sí lọ́dún. lóṣù. Ah! lóṣù. ẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ láti monday títí wọ saturday sunday ẹ̀yin náà lọ fi sinmi. Ah, sinmi kẹ bẹ́ẹ̀ bá ní wọn wá sunday number. wá sunday kì í sí kí mi wọn sinmi ìsinmi wèrè wọ. ẹ tiẹ̀ máa tún ṣiṣẹ́ sunday nítorí pé láwọn ẹ̀kọ́ kan wà tẹ́pà máa travel but a máa fún yín ní extra money tẹ́ bá ti ṣiṣẹ́ sunday. àdáwáǹsì bẹ́ẹ̀ ni. láì wá mọ́tò làtúrọ́ọ̀kì <laughs> ah, ẹ ṣé mo dúpẹ́ sá ẹ ṣé gan sá ah, ẹ ṣé gan sá o. ṣùgbọ́n ká ẹ tó bẹ̀rẹ̀ máa fún yín bíi thirty thousand ten thousand. ẹẹ tẹmọ kọ́kọ́ bóyá ẹ fẹ́ ra kankan ẹ fẹ́ fi sílé ẹ fẹ́ ṣe gbogbo yẹn. kí n tó bẹ̀rẹ̀ sẹ́. kẹ́ tó bẹ̀rẹ̀ sẹ́. Ah, ọ̀rọ̀ yóò ní dàrú sa ẹ ṣé mo dúpẹ́ sa ah, ẹ ṣé gan sa o ẹnjìnìá ẹ sori èmi tẹ wa o lọ́ba ń délẹ̀ fún yín o <laughs> ah, ẹ ṣé gan sa. ọ̀rẹ́ mi gidi ni ẹnjìnìá. èèyàn ni wọ́n o ọ̀rẹ́ mi gidi mo dẹ̀ sọ pé tọ́ bá máa wá fún mi náà hmm. kò jẹ́ èèyàn dáadáa. ah èèyàn gidi ni sà mí sọmọdé ẹ wo orí mi sà ẹ wo mo ti dàgbà díẹ̀ <laughs> ṣé kò ní pẹ́ parí ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ jẹ́ ká jára mọ́ ẹ jẹ́ ká jára mọ́ ẹ rọra o ẹ pẹ̀lẹ́ sà ẹ rà excuse please please. ọ̀ọ́ oh, má bínú sí mi inú mi i'm so sorry for all that happened The má bínú kò dẹ̀ máa wá wo ìtẹ̀síwájú tiẹ̀ náà ni mò ń wá o Oh kò jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn bá mi lójijì ni ó dá má bínú. ó bẹ̀rẹ̀ lójijì wo mi ò fẹ́ wàhálà kankan rárá bí mo ṣe wà yìí sórí ẹ̀ ó kele gbígbẹ pẹ̀lú sùúrù ó sàn ju wàrà àtòmíjẹ lọ please let me be èmi mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí mi yìí just for a while ni. I know. Má sọ bẹ́ẹ̀ náà, ojú ọkọ mi má bí. I'm sorry now. Olúmídé, jọ̀ọ́ mo bẹ̀ sí bó ṣe pé bóyá ọmọ tó ṣẹlẹ̀ yẹn wù mí má bínú. I'm sorry. Fúnmílẹ̀. Ó ṣe ń bínú sí mi. Ok, mo ti gbọ́, mo ti gbọ́ ṣàfihàn. Ó sọ pé mo ti gbọ́, mo ti gbọ́. Leave me. Fúnmílẹ̀, mo ti gbọ́ jọ Wow. Wow. Wow. Wow. This is beautiful. ìyàwó ẹ̀ ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé òun ló insist wípé wọ́n láti fún yín ní àpátímẹ́ǹtì tuntun àti mọ́tò tuntun brand new car kò dẹ̀ sí nǹkan tó máa ń fẹ́ tí company ò ní ṣe fún un. wow <laughs> ẹ ṣé mọ́mí ah. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín thank you very much. dídé dídé dídé olúmídé wọn náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ń tó dé ló ní ká wá rí òun èṣù tó rẹ̀ rí yẹn ó lágbára àmọ́ kò ní gbàlà tí ò bá ń ṣe tó dé kò ní ṣẹlẹ̀ bóyá ṣẹlẹ̀ yẹn ìwọ ló dẹ̀ fà á tó fi ń gbé bàbá ẹ̀ pamọ́ kí ló ń gbé bàbá ẹ̀ pamọ́ fún bàbá ẹni ni bàbá ẹni bó ṣe wù kó rí under no condition ló máa fi bàbá ẹ̀ pamọ́ tí o ti gbọ́ lọ́ládé ọkọ mi ọmọ olóríire ọmọ ẹlẹ́rìn ò ní ṣorí burúkú ṣorí bàbá ọkọ ẹ̀ bàbá ẹ̀ ni ìfẹ́ tó o bá ti ní sọ́kọ ẹ̀ ló ń láti ní sí bàbá ọkọ ẹ̀ tó bá jẹ́ pé ìfẹ́ àìṣẹ̀tàn ló ní sọ́kọ ẹ̀ ìfẹ́ àìṣẹ̀tàn náà ni kò ní sí bàbá ẹ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ n tó ń pè nífẹ̀ẹ́ òdodo nìyẹn o àmọ́ tó bá rìn pé ọkọ ni mo wá ṣẹ́ bí ẹ̀mọ́ mọ̀lẹ́bí rí à ò lè rí bíi dúró èmi mo bí ẹ o àárín yín ò ní dàrú èṣù ò ní wọlé yín. thanks for me. thanks. fankan ẹ mọ́ra fà mọ́ra fà mọ́ra ìwọ lóní kó mọ́ra kó mọ́ra <laughs> ẹ ṣe ò ní yà yín o. Eh pẹ̀lẹ́ sà ẹ rà dálé. Hmm. bàbá mi ẹ kú jókòó sà ẹ bàbá mi. ẹ̀gbọ́n mi ẹ wò mí bẹ́ẹ̀ yẹn ẹ má bínú sí mi èmi àtọkọ mi dẹ̀ ti wá sọ̀rọ̀ àti yanjú ọ̀rọ̀ yẹn má bínú ọjọ́ ọkọ mi ló fi nǹkan pamọ́ fún mi mi ló kì í ṣọmọ bẹ́ẹ̀ yẹn àmọ́ ní ìsìn tẹ́tí wá wọnú ilé wa ìtọ́jú tó péye tó yẹ kọ́ mọ́ fún bàbá òun la máa fún yín ẹ má bínú bàbá mi ẹ jọ̀ọ́ ẹ gbomi lọ́wọ́ mi. ẹ má bínú sí mi ẹ má bínú sí mi bàbá mi ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ rí mi bí ọmọ yín èmi náà dẹ̀ rí bí bàbá mi bàbá mi lẹ tiẹ̀ jẹ́ ẹ má bínú ẹ má bínú ẹ kò gbà pé ọmọdé ló ń ṣe mí ọmọ yín náà ni mo jẹ́ èmi náà dẹ̀ fún yín ìtọ́jú tó péye ẹ gbomi lọ́wọ́ mi bàbá mi ẹ má bínú ẹ má bínú bàbá mi bàbá mi ẹ gbomi ẹ ṣé bàbá mi ẹ ṣé dájú máa fún yín nítọ́jú tó péye nínú ilé. òkú ìtọ́jú mi. Uh. kí ló ṣe ní bàbá tẹ̀ ń bẹnu jẹ́ ó kí ni gbogbo eléyìí náà irú àbàṣà wọlé eléyìí náà ah! iyọ̀ kí ni ṣé kìí ṣe the same oúnjẹ lèmi náà ń jẹ ní oúnjẹ tí mo fún yín kọ́ ni mò ń jẹ yìí ni èwo ni iyọ̀ ni iyọ̀ ni ẹgbẹ́ ṣíbí òṣì kúrò lórí oúnjẹ fún mi jàre ṣé máa kí ṣíbí mọ́ ní oúnjẹ mi ni ah! ẹ̀yin bàbá òbò onídọ̀tí burúkú ìwọ́n wọ́n yẹn bá gbogbo oúnjẹ jẹ́ fún yàn ẹ kóra tó jẹ̀ bá oúnjẹ kẹ́kọ́ra yín kúrò mi jàre. Ah! Iya, Iya, Iya, Iya, Iya, Iya, Iya, kọ́ Iya, ni. mo kọ̀ọ̀kan kò sẹ́ni tó máa lé yín fún àwọn ènìyàn máa lọ. pẹ́. ẹ kí lẹ fẹ́. ẹ a ní àṣàfíìsì mọ́tò lónìí ni sà. oh that's true that's true ẹ jẹ́ kí n mú owó lókè. ọ̀dà sà ẹ má pẹ́ sà ẹ sà mi ò bá sáfíìsì mọ́tò bá òun kó dáa ikú gbowó àwọn ìfẹ́ fún lówó ni táyà mọ́tò la ẹ rà mí ẹ wá ní táyà fọlẹ́ express ṣé kò gbowó àwọn yóò fún kú lówó ni. bàá tún ní kí ni báyìí ọ kò tún dé ẹ lò ó. kí ni mo ṣe ń ṣe sùúrù mo sáré wá fi iṣẹ́ ni mi ti bá ti gbowó yín dé ń rí ọ kí ló dé báyìí jẹ́ ah, dé jẹ́ ah, dé dáhùn ah, ah. ah, ewu lè kó báyìí nísìnyí ewu lè pè lórí pé ń fún ọ lówó ń fún ọ lówó sọ yẹ kó o ti mọ̀ ṣe pè ní tí n bá ti dé pa fún ọ lówó kíni kíni gbogbo ariwo báyìí nísìnyí kíni gbogbo eré yìí o sì mọ̀ pé sẹ́dí àbámọ̀ ìṣòkòlò ọmọdé èsì kọ̀ wá ṣe sùúrù náà. ẹ̀yin àti tatu ni. ẹ sà ẹ sà ìyá yìí ni jàre ó bá mi sọ̀rọ̀ owó kan kí n tó pò lé mi kó ṣe sùúrù pé kò sówó lọ́wọ́ mi ṣé bò lówó lọ́wọ́ kí n mọ̀ fún lówó ni. ṣe báwọn ọ̀rọ̀ àwọn obìnrin ṣe rí náà nìyẹn ṣe bẹ́yìn ṣáà tẹ̀ ń jẹun. bẹ́ẹ̀ni sá. ẹ bá wà ní ẹ rí nǹkan fẹnu sí kí làwọn fẹ́ máa jẹ. bí bóyá kí n divorce ẹ sà ó ti ń sú mi. láyé aago mélòó mi ò fẹ́ gbogbo orú kàtìkàtì yẹn. ẹ sà. wo mi ò ní cash lọ́wọ́ ẹ gbà ẹ ṣáà pin mi ẹ̀yọ owó sáfíìsì. Ah, tí màá fi sáfíìsì ok sir. ṣùgbọ́n kẹ́ kọ́kọ́ bá mi yọ twenty thousand tẹ́ bá ti yọ twenty thousand yẹn ẹ bá mi kó fún madam ìyàwó yín. ṣé nínú sálárì mi ni. ta ló béèrè sálárì lọ́wọ́ yín ẹ̀yin ẹ bá mi ní mi mo ní kẹ́ fún wọn ó ti ah! tán ṣe ti gbọ́. Ah, ẹ sì gan sa. ah no no no kò tọ́pẹ́ kò tọ́pẹ́ ẹ tètè lọ. yes sir order sir. Eh, tẹ́ bá ti kúrò lọ́dọ̀ mechanic ẹ pè mí màá sọ nǹkan tó máa ṣe next. order sir ẹ sì gan sa thank you sir ẹ ṣé o. all right ọmọ mi. hello Baba. àlàáfíà ni. dáadáa ni o mo ní kí n béèrè àlàáfíà yín ni. Mm, aṣáàdúpẹ́ okó kan sàn ju gbòòrò lọ ni. okó sàn ju gbòòrò lọ ọ̀rọ̀ yín ò yé mi. ẹ mọ̀ sọ fún ọ kásá máa dúpẹ́ mi ká máa dúpẹ́ mi o. ọ̀dà hmm. látọ̀ máa sọ̀rọ̀ ó dàbọ̀. ó dàbọ̀ kókó sàn ju gbogbo lọ òwe ni bàbá ń pa fún mi yìí. darling. ah Welcome, darling. Kọ́nà wo ló ti jáde ní orí ẹ̀? <laughs> Mo How was your day? Oh, good, good, good. so, ah, okay. Well, okay. Yeah. Go. see that? Ìfẹ́ kò bá mi bá this sọ̀rọ̀ o. Kí ló ṣe wọ́n? Wọ́n kì Eko, eko, eko. ẹ̀kọ́ ẹ̀kọ́ nìkan náà máa ń mu ṣáá. Kò mo lè fún wọn báyìí, wọ́n á ní kò lọ lẹ́nu Eko, <laughs> Ẹ̀kọ́ nìkan ṣáá. Ẹ wá, eh? ṣe orí nǹkan tó máa ṣẹlẹ̀ pé nǹkan tó láwọn fẹ́ yẹn gan nìkan ni kò máa wa dadi ẹ kúlé ẹ pẹ̀lẹ́ báwo lára yín ṣó bẹ́tà jẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. dadi ṣe fẹ́ stroll ni dadi. ẹgbẹ́ wọn fẹ́ exercise. ilẹ̀kùn ní ọ̀nà yìí Okay, alright, right, sir. Ẹ you know. mo okay, sir. I just jẹ́ cook tọ́jú daddy. mo ti miss dáàdì ni mo á ní kí n béèrè bóyá mo lè yọjú ah i'm so grateful sir ẹ ṣé gan sir My cousin like me. Okay, sir. ẹ ṣé sir ìmúlẹ̀ kó. màámi bó ṣe jẹ́ gan nìyẹn ẹ wo mo ti fínà mọ́. <laughs> ṣé bébí mo bí ẹ mo mọ̀ pé o máa ti fínà máa yé àti sùn ṣùgbọ́n ọmọ ẹ sọ pé òun ya wèrè àá jẹ́ kó mọ̀ wípé wèrè ti wá ó ju tiwọn lọ. ṣé ah bàbá wa ẹ rọra ń bẹ̀ yẹn o. ẹ mo dúpẹ́ ebi ń pa mí ni inú ti ń kan mí inú ń kan mí burúkú ebi wèrè wo ló ń pa yín oúnjẹ tí mo fún yín láàárọ̀ yìí kọ́kọ́ tó yín àbẹ́ ẹ̀ tí mo kí láàárọ̀ yìí ni. tó fún mi kékeré náà ni kò ká nǹkan kan mo sì ti fi lo oògùn ó ti kó mi nù. bàbá bàbá ṣe bí èèyàn ṣe máa ń jẹun nígboro ó yàtọ̀ sí kókó ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń jẹun nígboro ó yàtọ̀ sí tòkó ẹ lè sọ pé ẹ fẹ́ máa jẹun lẹ́ẹ̀mẹ́ta nígboro ẹ̀ẹ̀mejì ni kódà dókítà kan sọ wípé ẹ̀ẹ̀kan ni kí máa jẹun nígboro torí èjì ni ẹ ti ń darúgbó tó ń jẹ bá pọ̀ jù máa ń ṣàgbàlagbà léṣe. nǹkó mi. ọmọ mi ìyókò mi ìyókò mi tó yé kébù ṣé bá mi ra nǹkan bọ̀ ṣá o torí èmi ti mí sí i gan dádì èyẹ wá jókòó ah, ẹ má máa dúró pẹ́ torí ẹsẹ̀ yìí. èmi ti fẹ́ máa lọ bàbá kẹ́ ẹ tọ́jú ara yín tọ́jú bàbá ọkọ ẹ̀ dáadáa. ó dúpẹ́ o kó gbogbo ìgbà wọn kẹ ọ ní. èyí sẹ́yìn wọn kọ́. ìwé ọ̀hún ti ń mo pe bọ̀dọ̀ olúmídé ni bàtà lóyún sọ ní ní láti wá wò yìí. wọlé ní ibi irú wọn ní ìdánilọ́wọ́ àti àkàkì káwọn wọlé bá ń wá nǹkan kan sí. èyí tí jẹun mọ. àlẹ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ. ọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ẹ kí ló ṣẹlẹ̀ nínú kíchìn mi náà. mo lọ dáná fún bàbá mi. o lọ dáná fún bàbá ṣé bàbá ẹ yóò sọ pé mo ti fáwọn olóúnjẹ láàárọ̀ yìí ni. wọ́n ní ògì ti sú àwọn yẹn. ògì ti sú wọn. wo láti débi the last time tó bá wọnú kíchìn mi without my permission kí ló ń fa nonsense yẹn náà mà ní ẹ́fọ́ntì gan o. kí ló dé ah! gan wàhálà ṣe wá pọ̀ tó ìṣe bílẹ̀ ẹ̀gbọ́n mi ni. Ah, ah. ilé ẹ̀gbọ́n tiẹ̀ lélẹ̀ ṣé ẹ̀gbọ́n ẹ̀yẹn ṣó gbé ilé wá láti oko yín lọ́hùn ni kó tó máa pàṣẹ àbí wọ́n mọ bílẹ̀ ìṣe jẹ́. ẹni tó bá kọ́kọ́ rí yín lákọ̀ọ́kọ́ wá rò pé èèyàn gidi ni láì mọ̀ pé ẹranko gbà. lẹ́nu tiẹ̀. ẹ bá tó jẹ ni o ẹ bá tó jẹ ni o. stupid go go get out idiot burúkú foolish village girl jẹ́ Ah ah, ẹranko làǹtí ìṣá àti ìwò ṣèyàn rárá rárá ni. darling. yes sir. ọmọ tó wà nílé tó lọ́wọ́ bá wa lọ́lẹ̀ dé o lè imagine nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀lẹ́ ni mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ jẹ ó lè lóhun ò jẹun òun ti wà ókè the next thing tí mo dẹ̀ máa rí mo rí nínú kitchen mi tó ń tọwọ́ bọ bẹ̀ mi báwo mo ṣe máa rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí mi ì ní sọ̀rọ̀ bí mo ṣe béèrè pé kí ló ṣe nínú kíchìnì báyìí kò sí nǹkan tí ò fi mi wé tán ah. kò sí nǹkan tí ò fi mi wé tán in fact ó pòwe burúkú kan báyìí ẹni tí ò ní rẹ ẹni kò lè mọyì ẹni. torí pé mi ò tí ì bí so èmi ò rí mi ò lè mọyì òun. dododo ó sọ nǹkan tó tó yẹn. Ah, ah. you know I don't tell lies. <laughs> má wọlé bó ṣe wá ló ṣe máa lọ bó ṣe wá òun ló ṣe máa lọ tó ń bọ̀ má bì má bì má ṣe wá má wọlé tẹ ẹ má kọ́ ṣe.

mo gbọ́ yín kí n pè wọ́n. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ìyàwó ẹ ò ṣe dáadáa pẹ̀lú mi látijọ́ mo ti dénú léyìí ìyàwó ẹ ò ṣe dáadáa bí ìgbà téèyàn fẹ́ fúnni lóúnjẹ àbí téèyàn fẹ́ hàn yàn léèmọ̀ ni ògì láàárọ̀ ògì lọ́sàn ògì lálẹ́ ògì láàárọ̀ ògì lọ́sàn ògì lálẹ́ ògì láàárọ̀ ògì lọ́sàn ògì lálẹ́ nígbà tí ó pawódà ṣe tí wọ́n ṣe kó ṣe rẹ́sì kó ṣe ẹ̀wà kó ṣe kíní yóò wá bu yóò bá fi yọjà yóò fàtajà bí ìgbà téèyàn sáfẹ́ hàn yẹn lè níṣẹ́ pé àníṣẹ́ ó ò ní jẹun ibi ò ní pọ̀ bí ti ṣe ọmọ sì wá dé ó rere o bá ń wọlé ìdáná bá mi wá ohun tí wọ́n jẹ. ní kíchìn tèmi ìyẹn ló fún ọmọ yín ní right láti máa wọ kíchìn tèmi lọ́ọ́ máa dáná without my permission o ó kàn dé ó dẹ̀ wọ kíchìn mi lọ́ọ́ dáná bẹ̀ torí kí nìyẹn. we just keep quiet. joshua tó ní nǹkan tí dáàdì ń sọ. tó bá jẹ́ òótọ́ akọ́ṣọ́fẹ́ náà mi ni tó bá jẹ́ òótọ́ ṣọ́fẹ́ náà mi kí ló fẹ́ ṣe nítorí pé mo dákẹ́ fún yín nínú ilé yìí ẹ lè gángọ̀ pé mi lórí o ẹ̀yà tó kọ wá bá yín jẹ́ àdàràdà yìí ah. ẹ wá bọ̀ ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ok ọmọ yín ò sọ fún yín kò sọ fún yín pé alégbélé òun àbí. Ah, ah ó ṣọ́ọ̀kì yín bá kan àbí ó jẹ́ ayé lára jẹ ó tọrọ lé lọ́wọ́ mi ní ayálégbé ni kẹ kó sì gbogbo yẹ kó rádà ayé mọ́sá nínú ilé mi jàre ẹ̀ńdó òru pa mí ẹ̀ńdó òru mú mi. lẹ́nu ẹ̀ pé ká kó ọ̀nà lé. ẹ jáde because ẹ̀ńdó òru ẹ̀ńdó òru mú mi ẹ̀ńdó òru mú mi ẹ̀ ní máa wá sílé máa pàṣẹ fún mi òkú kó gbé bàbá olóòórùn kan ó gbé tì mí mo rọ́jú mi ò sọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ kí mo fi mo ṣe fún yín lógì mu ẹ̀ẹ́dúpẹ́ ẹni mo fún yín lógì ẹ̀yà láìmoore burúkú àwọn olóòórùn jàtijàti àmọ́mọ́ tí ó sì ní o àmọ́mọ́ tí ó sì ní èyí ọ̀sàdájọ́ àbẹ́yìí tó di dókítà àmọ́mọ́ tí ó sì ní o. dákúndábọ̀ mo kábàámọ̀ ìgbésẹ̀ tí mo gbé èèyàn ń wojú elédùn àwọn kan àwa rò pé àwa là ń ṣètò àmọ́ padà ni wáyé tó ṣe ìgbésẹ̀ tí mo gbé mo kábàámọ̀ ẹ o mo kábàámọ̀ ẹ o. ẹ wo èmi ti foríjì ẹ ṣáàjẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá jùlọ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n yín o torí tá a bá fi dídà tèmi ni mo ti pa yín tì síbi tẹ́ ẹ wà gbàtẹ́ ẹ̀kọ́ lọ àsọdọ̀ ti tẹ̀lé tẹ́ ẹ̀ tọ́jú mi. ẹ yà sà ẹ pẹ sà bẹ́ẹ̀ sà mo ti fẹ́ mọ lọ sà ẹ yà sà ẹ pẹ sà ẹ sà ẹ yà. Ah. olówó ni o ṣe débi. èmi ni n bá bí ọ pé o ṣe débi. Ah. ọmọ mi nìyí mo mọ ẹ̀yin ẹ̀yin lẹ mọ̀ mi mi kò dé fẹ́ kí n máa tọjọ́ títí mo ṣe mi ò ṣe sọ fún yín. ọ̀gá ẹ mọ̀ mí. Ah, ah. àwọn ni wọ́n bà tèmi jẹ́ àwọn ni wọ́n sọ mí di ẹdun arinlẹ̀ àwọn ni wọ́n sọ mí di bí mo ṣe dà àwọn ni. olówó ní bínú kó foríjì mi àtúbọ̀tán alábòsí ò ní dáa lóòótọ́ nítorí dáa jù láyé ni kéèyàn mọ́ ṣàbòsí àṣàbòsí hmm. rẹ àmọ́ nínú gbogbo àwa tá a ṣàbòsí rẹ náà èmi nìkan tó bẹ́tà fún rèé ayé agbọ́lá ti bàjẹ́ gan abábára gbọ́lá nìsín sóò ní báàkì nìsín apá kan ẹsẹ̀ kan ti rọ ilé ti hmm. jóná ọlọ́run òjò náà ò jóná mọ́ kò sí nǹkan kan lọ́ẹ̀ mọ́ àtibáde ńkọ́ ohun tí ẹ ti kú ó ti kú dànù èmi nìkan lọ́lọ́ ní kí n wà láyé kí n wà láàyè kí n sì wà lálàáfíà ọ̀gá ẹ mọ̀ mí ẹ sì sọ kankan fún mi. mo mọ̀ bó ṣe ṣe kẹ́hìn náà mọ́. ọ̀wá níwọ nìkan lọ bẹ́tà fún. èmi nìkan ni. ní bẹ́tà tí ń bẹ́tà fún ọ bíyà ò bá tí ì jẹ ni ìyá ìyá ń rí nǹkan panu lọ́wọ́ ni ah! gbígbọ́ ọlọ́run torí ìyàdọ́ sí mo tọ́ máa wọn yòókù kẹsàn-án wa wọn ìwọ náà ó jìyà rẹ. dákun dákun mọ jẹ dákun. ìwọ náà ó jìyà rẹ. wo dáforí jì mí torí ọgbọ́n forí jì mí olówó ní ìforí jì mí dákun. èmi mọ̀ wọ́n nígbà mo rí wọn mo rí pé wọ́n nílò ìtọ́jú pé ọ̀nà tátẹ̀ lè fi wá nǹkan kan fún wọn tó máa máa rí nǹkan jẹ rí nǹkan mu ni mo ṣe gbà wọ́n síṣẹ́ ń bì báyìí. ẹ bá ń bẹ̀ wọ́n kó forí jì mí. ẹ wo ẹ máa dáríjì wọn náà ni dákun dákun dákun forí jì mí. àìmọ̀. kòkòrò jẹwé jẹwé kòkòrò tí ó ti jóbi kòkòrò tí jẹwé ara wẹ́ ní gbé kòkòrò tí ń jóbi àárọ̀ ní lọ́wọ́ kòkòrò tí ń jẹ̀bi jàre ẹ̀rú ìwọ̀nba lẹ́nu kó dára lọ. àtẹ̀yìn time without number wípé kẹ́ máa ẹ̀fà kẹ́ bí ẹnu yìí sókè bẹ́ẹ̀ kẹ́ máa bá ń sọ̀rọ̀ ẹ̀rọ àwọ̀. are you talking to me that way? aráàgbò ni ọ́ ń bolo ti wá oríire kẹ̀kẹ́ mo ṣe kù ìyá rẹ̀. ìyá rẹ̀ nìkan ló bí ọ. ìyá rẹ̀ àti bàbá mi ti kú. kò ṣẹlẹ̀ yìí ọlọ́lá benson gbogbo spain madrid number one ọba eu. àmọ́ ẹ fọkọ̀kọ̀ ní ìlú bá kò bìnrin. ẹjọ́ tí wọ́n sọ̀rọ̀ fún mi anyhow títí gbàgbé adult ni mi. èyí tó ti rí olórí ibú ọmọ òfò ọmọ àwọn ọmọ òfò. ọ̀daràn ohun ìlú wo táwọn ọmọ ìwé báyìí. ká ṣe ìgbàlọ́wọ́. ó ṣì mú owó dání tí mo ṣì lè ná náà. ìwé ìpinnu tó jù sí ìyàrá mi mi ò rówó mo mú owó yìí. agbáríkì tó tó kí ó tó. bí mo ti ń lọ mọ́sálásí mò ń lọ orí òkè. tábí tí mo ti mọ payá yìí. èyí méjèèjì rẹ̀ ń jà sí ẹ̀kọ́. àrùn tí ń ṣe pé dìrì sọ̀nù ní ti ń sábẹ́yàdé gbogbo ọlọ́yàádùn lè ní í sí. kí ló wá dé tèmi ọ̀la tọmọ mi ọ̀la tọmọ mi ò tó là. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. ẹ wá gbà mí sílẹ̀ ń ẹ̀yin igbó ní hip hop ní ẹnu ṣe ẹnu ṣe ẹnu ṣe o o tún tẹ̀lé ẹ̀ gan o ní big problem ọ̀rọ̀ pé tẹ̀lé ìṣẹ̀lẹ̀ yìí gan èmi gan fáwọn tí a fẹ́ sùn ní báyìí. n mo ní ti rí iṣẹ́. ìjọba ti rí iṣẹ́ ni. alábàárù mo fèrè ṣe wọ. ni mo máa ń gbẹ́rù. ṣé o ti gbẹ́rù ara ẹ̀ náà. ń lọ gbé àfẹ́fà. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọmọ yín àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ lè ṣùṣúlẹ̀. oṣúlẹ̀ ṣùgbọ́n mi. oṣúlẹ̀ tí wọ́n wá lọ sí ohun tiẹ̀ lórílẹ̀. ìtì ojú pálábá rí níjọ́ tí ọwọ́ pálábá bá ṣe gbì ojú yóò rí bá fi ogún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo gan ló tó fẹ́ jájà ná. torí tẹ bá lọ́mọdé lẹ̀ ní sùsù káyà ní ríkẹ́ máa ro alátìká bọ̀ lódò láàárọ̀ kùsù. there is one stubborn pint tẹ lò ó fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ yẹn ló gba táàmì very stubborn pint. ẹ̀yin sọ fẹ́mi pé pátàkì mi dògùn lẹ́nu yín. ah ọlọ́run àṣìfẹ́ mọ̀ lè tí mo fẹ́ yìí o. Ah, ṣé ń gbé àṣìgbè àṣìgbè ìyàwó náà àṣìgbè ni ọ. irú oorun òṣìwò ni bàbá àtọmọ yín ń sùn dídà ṣé ìwọ aago ni ṣé igi lẹ́la ni àbókò lẹ lọ tí wàhálà fi pọ̀ jù fún yín. one thousand naira olóko sọnù lọ́wọ́ mi. ràn yín iṣẹ́ ta ló rán adúrú yín iṣẹ́. mi ò ti kọjá kan rán iṣẹ́. ẹ̀yin lẹ spare life bàbá yẹn lónìí. bọ̀dá mi ń bú ẹwà yín lọ rògì. Ah. a ní problem. ẹ fọmọ ilé ẹ fìyàwó lé ẹ wá lọ bí orí tí wọ́n sàn gé. ṣé wọ́n sán orí ǹgì ni sọkùnrin alálùbáríkà kan mọ̀ síbẹ̀ yìí ti ṣe. màmá níbo lẹ ti jáwà tẹ lókùn lọ́rùn. jọjọjọ àwọn bàbá ẹ ló jáwà tí wọn lókùn lọ́rùn. bébí níbo ló ti ra àwọn nuisance. àjọmọ lórí ọkọ ọkọ. ọkùnrin tí bá ti ń lo obì bí wọn bá ṣépè fún gan ó ti ṣépè fún rẹ ayé ara ẹ ní bàjẹ́. ìwọ obìnrin kan wà tí kò ní ọkàn tó fẹ́ bímọ ni. gbọ́ láwọn tó ti break out ẹ̀ tẹ́lẹ̀ ó ṣe fojú fò wọn má jẹ́ kí n jìyà iṣẹ́ tiwọn ẹni bá ń bínú máa bínú a ti mọ̀ pé kẹ́ni máa ní ìdíran tó bí wọn. màá mi irú òrùngbò lẹ wá tún sùn kalẹ̀ báyìí lẹ́nu ìsìn. ẹ rí pé dọ̀tí mo jù lọ sọ́jà. a ò mo jù lọ ọjà. dáàdì mi náà máa jọ láìpẹ́ ìsà. dáàdì ẹ ṣì wà láyé. bẹ́ẹ̀ni sà wọn ṣì wà sà. Ah! Ah! mo ti kọ fún bàtí. Ah! ẹ ẹ wo ṣe bẹ fọwọ́ sọ látàwọn ìbá dá sí i mo ń wo ibi tí ìyá máa jẹ lára yín lò tí máa fún ilẹ̀kùn lójú. ṣé kí lọ́ba àti ọ̀sọ̀ mi táwọn ti máa pe àbẹ́ kọ́ ọ lọ mo sì ní nígbà ọ̀dọ́ sí ìtọ̀ àbí olókù sí ṣé wọ́n sọ pé nínú lọ́pàá ni. ọmọ kan ló ń dá ẹ̀dá ayé láàmú eh, eh. oní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé nítorí ìyàbámọ́ là ń ṣe ń kìlọ̀ ẹ kíyèsára. ìgbésẹ̀ wa ó ṣe kókó ìgbésẹ̀ kan ti wà láàrin gúúsù ìyè tí ìgbésẹ̀ kan wà láàrin òṣì sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ní ìgbésẹ̀ kan láàrin àìgbọràn sí àbámọ̀ ayé ẹja ṣọ́ra. ilẹ̀ wí yóò. ìgbésẹ̀ wa ó ṣe kókó ìgbésẹ̀ kan ti wà láàrin gúúsù ìyè tí ìgbésẹ̀ kan wà láàrin òṣì sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ní ìgbésẹ̀ kan láàrin àìgbọràn sí àbámọ̀ ayé jẹ́ ṣọ́ra. torí ọjọ́ ló pẹ́.